kúlé ẹ káàbọ̀ sórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn pẹ̀lú ìmọ̀mọ́ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín gist partner yín you know Adéfẹ́nwá Fowóṣadé Victoria aka Fowó of Lagos hey èní ìgbéraga ni mo gbé dé hmm, mo gara tán ni mo gara dé ni ẹ jẹ́ kí n kíra mi hey ọmọ onílẹ̀ ọmọọba tó ń tẹ̀ jẹ́jẹ́ àjèjì àtẹ̀ gírígírí àjèjì àtẹ jùà jùà jùà ṣùgbọ́n èmi fowó ṣadé ọmọ onílé ọmọ ọba mo wá máa ń tẹ̀ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ kí ni ìdí tí mo fi máa ń tẹ̀ jẹ́jẹ́ ìdí yẹn ni pé mi ò fẹ́ kí ìlú bàbá mi kó tù kí ni ìdí tí mi ṣe fẹ́ kí ìlú bàbá mi tú ìdí yẹn ni wípé ọmọ ọkọ ni mí ọmọ onílùú ọmọ onílẹ̀ ẹ má gbàgbé ọmọ onílùú ọmọ onílẹ̀ ọmọ ọba ọmọ oníǹkan òun nìkan ṣoṣo òun ni ò ní fẹ́ kí ìlú bàbá òun kó tù òun ni ò ní fẹ́ kí ààfin bàbá òun kó fàya òun nìkan ló máa máa ṣe nǹkan bàbá ẹ̀ jẹ́jẹ́ tá a máa kẹ́ ẹ bí ojú nítorí pé kí ni o ó mọ̀ wípé nǹkan bàbá òun ni àwọn àjèjì tó máa ń tẹ̀jú àjùà ìdí tó fi ń tẹ̀jú àjùà náà ni wípé wọ́n ti mọ̀ pájèjì làwọn kò ń ṣe ti bàbá àwọn àwọn òdẹ ní ipa àti ìpín kankan táwọn máa jogún nígbà tí ọba tó bá rí àgbà ń rè ó wọ́n ṣe máa ń tẹ̀ gírì gírì gírì tí wọ́n ṣe máa ń tẹ̀jú àjọ àmọ́ ọmọ kọlẹ̀ bí ọmọ ọba ọmọ onílùú ọmọ onílẹ̀ tí ò fẹ́ kó tú òun ni mo ṣe máa ń kẹ́ gbogbo nǹkan bàbá mi tí mo ṣe máa ń kẹ́ ẹ lò òun ni mo ṣe máa ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ tìfẹ́tìfẹ́ tí mo fi máa ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Orísun tẹlifíṣàn pàápàá ẹ̀yin olólùfẹ́ mi Fowóṣadé Fowó of Lagos ẹ̀yin tèmi èní yìí ẹ wò a ní ọ̀rọ̀ mm, ọ̀rọ̀ tó ṣe kókó tó ṣe pàtàkì tá a fẹ́ bára wa sọ ó yẹ kẹ́ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tá a máa ń gbé wá fún yín níléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́lú ó nídìí ni o kò kí ń ṣèdídì kan lóní gbogbo ara báyìí ló ní tá a fi gbé eléyìí wá fún yín lénìí ẹ jẹ́ ká wá farabalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ àmọ́ kó tó di pé mo tiẹ̀ bọ́ sórí àkórí yẹn kí n tiẹ̀ tó yànnàná lórí gbogbo ọ̀rọ̀ tí mo gbé wá fún yín lénìí ẹ wò ẹ jẹ́ kí n bí ní ìbéèrè kan ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí ṣé bẹ́ẹ̀ ṣe wà yẹn ṣé ẹ ti ṣètọ́jú dádì bóyá dádì ò tiẹ̀ tíì dé láti ibi iṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí ṣé ẹ ti pe dádì pé hello darling ṣé o ti wà okay ṣé o ti jẹ breakfast ṣé o ti jẹ lunch ṣé ẹ ti pè wọ́n ṣé ẹ ti béèrè àlàáfíà dádì ṣé ẹ ti ẹ ti gbúròó dádì kẹ́ ẹ mọ̀ bóyá kọ́ńtrákì tí wọ́n lọ fún bóyá ó bọ́ sí i àtìgbà tí dádì ti kúrò lé tí wọn ò lè dúró jẹun lẹ́yìn náà lè ráyè páàkì oúnjẹ sí kúlà ṣé ẹ ti wá pè wọ́n pé ṣé o ti jẹun ọkọ mi ìgbà tí dádì ti lọ síbi iṣẹ́ àbí tí wọ́n lọ sílùú tí wọ́n travel àbí bóyá wọ́n tẹ̀lé àwọn ọ̀rẹ́ wọn lọ sóde ṣé o ti pe dádì pé ọkọ mi ọmọ ọba ọmọ lágbájá bóyá ọmọ oníkòyí ẹ̀ṣọ́ ni o bóyá ọmọ ọ̀yọ́dẹ̀ lọ́kọ́ ẹ ọmọ Ọ̀yọ́ aláàfin ó jẹ́ pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà ṣé o ti pè ṣé o ti pè wọ́n lóríkè wọn lẹ́yìn ẹ̀yin mọ́mì ni mò ń bá wí o ṣé ẹ ti pe dáàdì ṣé ẹ ti kì wọ́n ní oríkì wọn hmm, àwọn kan sọ pé yẹn eh, kò mí ìná ṣe bọ́ọ̀rọ̀ ló kúrò ńlé ṣé bó dẹ̀ ṣe ń padà bọ̀ ńlé ó mí ìná ó má tà ó ṣe kí ni ó mára gan ó yẹ kí ẹ máa pe dáàdì ní gbogbo ìgbà ó yá tẹ̀ bá ti pe dáàdì bẹ́ẹ̀ ṣọ́ra wà yẹn tèmi náà bá ti lọ tá a sì lọ gbọ́rin kan ẹ gbé ìbánisọ̀rọ̀ yín kẹ́ sọ pé hello honey hello olówó orí mi hello ọkọ mi àkànkẹ́ hello ọkọ mi àkànbí hello ọkọ mi ọmọ lágbájá hello ọmọ ọlá ọmọ wọn ní kinní kan ọmọ wọn ní kinní kan kẹ́ ẹ kí dádì bẹ́ẹ̀ ó dáa òkè ò fẹ́ kí dádì ò fẹ́ pè wọ́n torí pé dádì bẹ ìjà kan tó kúrò lé ìwọ má ròyìn ẹ̀ obìnrin ni wọ́ọ̀ àgbàdẹ ni obìnrin ní gbogbo ìgbà agbòdè kí máa ń bínú tán yẹ́ẹ̀ ìwọ ni kò gbẹ̀rọ̀ bá ń sọ gbàgbé nǹkan tí dáàdì ti ṣe fún ẹ owó kẹ́hún pé ò ní pé ó ti lọ́dọ̀ girlfriend ẹ̀ ìwọ gbàgbé ọ̀dọ̀ girlfriend ti dáàdì lọ ìwọ fi gbàgbé gbogbo bẹ̀yẹn ìwọ fi sílẹ̀ ọkọ títí ẹni ó dẹ̀ ń padà bọ́nu lé wá bẹ ìwọ gbẹ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ẹ tí mo bá ti ń ṣàwọn àfihàn orin yẹn fún yín kó wá pọ̀ pé ọkọ mi olówó orí mi àkànbí adé ọmọ ọlá ọmọ ọlà ṣọmọ ọṣọlọkọ ẹbí tèmi náà ni ẹ abọ́mọ ògùn àbọ̀mọ wọn ní ọ̀yọ́ aláàfin àbọ̀mọ ọlọ́rin gbogbo ìlú tó kọ ẹ bá jẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn báyìí kò gbúrò wọn ẹ̀yin dádì mi náà kò yẹ̀yìn náà sílẹ̀ ẹ má bínú kan tí wọ́n mi ṣe fún yín kó tó kúrò ní làárọ̀ ẹ bá mi pè wọ́n ẹ gbúrò bí wọ́n ṣe ṣe ṣàlàáfíà ni wọ́n wà ẹ jọ̀ọ́ inú wọn lè má dùn bí tọ́wà ẹ má gbọ́ ìwà mọ́mí o àwọn obìnrin ni ẹ má bínú ẹ̀yin dáńdé ẹ má bínú ẹ mọ̀ pé àwọn obìnrin gbà mí ẹ má misbehave ẹ má rò ẹ bá mi gbẹ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí ẹ bá mi gbúrò mọ́ mi ẹ wò pé ṣé àlàáfíà ló wà olólùfẹ́ mi àtẹ̀mí àti ẹ jẹ́ ká lọ gbádùn orin sinmi hmm? orin sinmi yẹn òun ni mo fẹ́ kẹ́ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ kí a lọ gbádùn ẹ̀ ó yá ẹ jẹ́ àlọ́. ẹ káàbọ̀ padà wọ́n ní tí ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ Orísun tẹlifíṣọ̀n a ti padà dé a ti gbádùn orin ẹ̀yin náà ti pẹ́ dáadé ẹ ti pẹ́ mọ́mí ẹ ti parí ìjà ẹ jẹ́ kó tán síbẹ̀ o ẹ jẹ́ kó ṣe kí ni ẹ jẹ́ kó lọ sí òpin ìgbàgbé gbogbo ìjà yẹn ó yá ẹ káàbọ̀ ẹ kú ilé padà sórí ètò wa ètò yín fàájì ọ̀sán pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Fowó of Lagos ọ̀rọ̀ tí mo gbé wálé ni àwa obìnrin gangan ni o mo tún ti dé ẹ máa ní ẹ obìnrin nìkan ló máa san all the time kí ló dé tí o máa san ọkùnrin náà àwọn obìnrin náà ni àkórí ọ̀rọ̀ mi lẹ́nìí òun ni a pè ní obìnrin olùrànlọ́wọ́ kí ni mo pè é obìnrin olùrànlọ́wọ́ ẹ̀yin tèmi nínú ilé ẹ̀yin tèmi ní gbogbo ibi tẹ́ ti ń wò mí tẹ́ ti ń gbọ́ mi àwọn wo ni à ń pè ní obìnrin olùrànlọ́wọ́ àwọn tá à ń pè bẹ́ẹ̀ ṣé kí n bẹ Orísun Orísun wa àwa la gbà Orísun nìkan lẹ ti máa máa gbọ́ àwọn ọ̀rọ̀ ìṣítí Orísun nìkan lẹ ti máa máa gbọ́ àwọn orin ọlọ́kan òjọ̀kan Orísun nìkan lẹ ti máa máa wọ àwọn eré àgbéléwò lẹ́yọ kọ̀ọ̀kan bóyá ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ àkòrí yẹn òun náà ni wípé obìnrin olùrànlọ́wọ́. Hmm àwọn wo ni olùrànlọ́wọ́ nínú ìgbéyàwó àwọn ogun ni à ń pè ní obìnrin olùrànlọ́wọ́ àwọn tá à ń pè bẹ́ẹ̀ àwọn ni obìnrin tí wọ́n ń ṣiṣẹ́ etí <laughs> mo pé kí ni nǹkan tó fẹ́ sọ bẹ́ẹ̀ ni olùrànlọ́wọ́ ìgbéyàwó òun ni obìnrin tó ń ṣiṣẹ́ tó níbi tó ń lọ láàárọ̀ tó ń wọlé dé ní ìrọ̀lẹ́ tó níbi tó ń lọ tó ti lọ ń pawó ajé wálé obìnrin tó jẹ́ pé tí ọkọ bá sọ wípé ah eh, darling ẹ ìfẹ́ mi ayọ̀ mi jọ mo máa nílò one million naira àbówó tó wà lọ́wọ́ mi yóò ti pé táwa ní à dáàdì tọpẹ ọkọ mi olówó orí mi tiẹ̀ náà ni mò ń ṣe èlò lówó tó kù tó máa fi pé tádẹ kó jáde ta kó fún dáàdì lọ́wọ́ àwọn ni obìnrin tó jẹ́ olùrànlọ́wọ́ ìgbéyàwó hmm. ó yá ẹ jẹ́ ká wá farabalẹ̀ kí n tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ ibi tá à lọ gangan ibẹ̀ la dé yìí ẹ má jẹ́ aládàáni kan gbọ́ ẹ bá mi pa àwọn obìnrin tó kù káwọn náà gbọ́ obìnrin olùrànlọ́wọ́ nínú ìgbéyàwó ẹ̀ á jẹ́ obìnrin tó ń ṣiṣẹ́ tí obìnrin tó bá jẹ́ obìnrin tó ń ṣiṣẹ́ bí àpẹẹrẹ bóyá owó oṣù dádì bóyá lóṣù àbí bóyá yálà dádì òṣìṣẹ́ oṣù tó jẹ́ pé iṣẹ́ àdáni dádì ni dáàdì ń ṣe or probably àwọn tó jẹ́ pé wọ́n máa ń gba contract ṣe mọ̀ pé kò kì í ṣe gbogbo gbà tó bá dẹ̀ jẹ́ pé ṣe ọwọ́ náà dájúdájú dáàdì máa ní àjọ kan tàbí ìkejì tí wọ́n ń dá tàbí yálà wọ́n ní cooperative tí wọ́n máa ń fowó pamọ́ sẹ́ pé tó bá tó àkókò kan tó bá nílò owó gbòógì wọ́n máa bọ́ síbẹ̀ wọ́n máa gbà. àwa tá a wá jẹ́ obìnrin bóyá à ń tajà ni a lè má máa jáde bóyá nínú ilé wa la ń ta omi ọlọ́ràá tó ń pè ní pure water bóyá nínú ilé wa Latin ti ń ta omi tí wọ́n ti fi sínú ìgò tàbí inú ike ń pè ní bottled water ẹ wò ó iṣẹ́ níṣẹ́ ń jẹ o ẹni tó jẹ́ ọ̀lẹ lẹni tí ò ṣe nǹkan kan ẹni tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé ń pa five naira lójúmọ́ ẹ jẹ́ ká kí i káyìn obìnrin tó ń sun rárá fóbìnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ṣe o a obìnrin tó jẹ́ pé lójúmọ́ tó bá ti lọ tó bá ti dé ẹgbẹ̀rún náírà ló máa mú wálé ọ̀gá mà ní iṣẹ́ ló máa ṣe ìwọ obìnrin tó lọ láàárọ̀ náà tó gbìyànjú pé ẹ jẹ́ ń bá yín ta blọ́ọ̀kù ẹ jẹ́ ń bá yín po sìmẹ́ǹtì tó ní rárá o kò sáyè wọ́n ti pé tó wàá rí nǹkan kan mú wálé o kì í ṣọ̀lẹ o o gbìyànjú o ìgbìyànjú mi ò wá tí ì tó o àwọn obìnrin kan máa sọ pé ẹ mo lọ síbi tó ti máa ń kó block mo ní kí n bá wọn kó wọn ò gbà mí o wá torí bẹ́ẹ̀ o ò jáde mọ́ o torí bẹ́ẹ̀ ò wáṣẹ́ mọ́ ó torí bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀dì ìyàwó nulẹ̀ full housewife ó máa ní ah, ẹ ṣe bí graduate ni mí mo ti kọ application títí tí mo ti apply fún iṣẹ́ títí tí ní gbogbo ẹ̀rọ ayélujára mo ti lọ sí company káàkiri wọn ò pè mí kò wá ní kò wá torí ẹ̀ kò wá gbé báírò lẹ̀ rárá o tí wọn ò bá gbà ẹ́ síṣẹ́ ìwọ fúnra rẹ o ò tí ì pọ̀jù láti lọ kọ́ṣẹ́ ọwọ́ o ò tí ì pọ̀jù láti máa mú oró kan oró méjì àpò kan àpò méjì nínú owó tí dáàdì ń fún ẹ lówó oúnjẹ gẹ́gẹ́ bí obìnrin kó o máa mú kó o máa tẹrí ẹjọ́ ọjọ́ ọjọ́ kan á bẹ̀rẹ̀ sí ní tú ẹ láti máa fi taṣọ òkèrè kà ọjọ́ ọjọ́ kan àwọn owó tó bá ń fi pamọ́ yìí á bẹ̀rẹ̀ sí ní tú ẹ láti máa fi ta omi ọjọ́ ọjọ́ kan àwọn owó tó bá ń fi pamọ́ yìí á bẹ̀rẹ̀ sí ní tú ẹ láti lọ fi kọ́ṣẹ́ ojú dẹ̀ ti là ayé àtijọ́ làwọn èèyàn máa ń lo ogún ọdún nídìí iṣẹ́ kíkọ́ ayé àtijọ́ ló máa ń lo ọdún márùn-ún ọdún mẹ́ta nídìí iṣẹ́ kíkọ́ àwọn iṣẹ́ kan wà tó ti ẹ̀ ń jáwó dáadáa àwọn iṣẹ́ tó yẹ pé ó máa já owó tó máa gbé yín débẹ̀ àwọn iṣẹ́ tó nítumọ̀ ojú ti là ẹ̀rọ ayélujára ó ti wà káàkiri àwọn iṣẹ́ tẹ́ máa kọ́ láàrin oṣù mẹ́ta tẹ́ máa dọ̀gá tẹ́yìn bá tún ti bẹ̀ ní ọmọṣẹ́ àwọn iṣẹ́ tẹ́ máa kọ́ láàrin ọdún kan tẹ́ máa mọ̀ dáadáa tẹ́ máa ní ẹ̀kọ́ àtìmọ̀ tó yè kooro nípa ẹ̀ tẹ́yìn náà máa ti bẹ̀ di olówó tẹ́ máa ti bẹ̀ di ọlọ́lá tẹ́ máa ti bẹ̀ di ọlọ́rọ̀ tẹ́ máa ti ẹ̀tún bẹ̀ di ẹni tó nílé iṣẹ́ àdáni tiẹ̀ káàkiri àmọ́ tá a bá ń sùn sílé tá a sọ pé torí pé a ti apply lé ni wọn ò gbà wá tá a sọ pé a torí pé mo ti lọ ṣe ń tábìlì kan wọn dẹ̀ pè mí padà ó tiẹ̀ ti sú mi ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ nǹkan tí mo kà ní pé gbogbo bí tá a bá fi àtẹ́lẹsẹ̀ wa tẹ̀ òun máa gbà fún wa kò sọ wípé ibì kan ṣoṣo báyìí ni kò fi àtẹ́lẹsẹ̀ kò fi tẹ̀ kò má fi tẹ̀ bòmíì mọ́. àwọn obìnrin a ní láti ṣe iṣẹ́ a ní láti ran ọkọ wa lọ́wọ́ a kò ní láti sọ ìrètí nù àwọn obìnrin kan tiẹ̀ tún wà dáàdì lè fún ní bóyá bíi bóyá bíi ok bóyá bíi fifty thousand naira àbí bóyá bíi hundred k wọ́n ní ah hey owó yẹn ò tí ì tó mi dádì Tádé ò tiẹ̀ tí mọ̀ bó ṣe ń ṣe rárá tó bá ti fún mi ní owó gidi ni mo máa tó bẹ̀rẹ̀ iṣẹ́ ah nígbà tí ikú ò dá ọjọ́ tí ikú ò dá oṣù tí ikú ò dá ìgbà tí dádì Adé bá ṣe bẹ́ẹ̀ tó bá múdi lọlẹ̀ kí ló fẹ́ fi tọ́jú ọmọ àwọn dúkìá tí bàbá Adé fi sílẹ̀ nígbà tó ò tí ì mọṣẹ́ ṣe tí ò lè ṣe òwò pẹ̀lú owó kékeré gbogbo dúkìá tí dádì Adé fi sílẹ̀ báwo ló ṣe fẹ́ mójútó ẹ má gbàgbé obìnrin ó yẹ kó lè ṣe òwò ó yẹ kó lè ṣe iṣẹ́ kódà pẹ̀lú àpò kan pẹ̀lú one thousand naira ọkọ wa ó wá jẹun tó ní lọ́kàn òun ẹni tó fún ẹ ní fifty thousand ó jẹun tó ní lọ́kàn òun ẹni tó fún ẹ ní hundred thousand naira ó wá sọ pé ó kéré ò lè fi ṣiṣẹ́ dájúdájú o kì í ṣe olùrànlọ́wọ́ ìgbéyàwó ẹ nìyẹn bóyá ọkọ ẹ bóyá kọ̀ǹtráktọ̀ ni ẹ má gbàgbé ẹlòmíì ó lè jẹ́ ẹ̀kan láàrin ọdún mẹ́ta ló máa rí contract gbà ó wá fún ẹ níwọ̀nba èrè tó rí pé kó máa fi ṣòwò ó wá ní rárá ó kéré dáàdì wa mówó wọn lọ́nàkùnà ọdún kìíní contract wọlé ọdún kejì contract wọlé ọdún kẹta contract tún wọlé náà hey àwọn tẹ́ ẹ ti ń fún lówó pé ẹ jẹ́ ká support yín wàá máa wá padà pé ẹ jẹ́ fún wa ní ke gàrí kan ẹ fún wa ní òróró kan a máa gbà láwìn a máa san fún yín létà dájúdájú tó o bá jẹ́ obìnrin bẹ́ẹ̀ o ò kí ń ṣe olùrànlọ́wọ́ ọkọ ẹ̀ nìyẹn o o ò kí ń ṣe olùrànlọ́wọ́ ìgbéyàwó ẹ̀ nìyẹn o obìnrin tó bá jẹ́ olùrànlọ́wọ́ ìgbéyàwó ẹ̀ tó jẹ́ olùrànlọ́wọ́ ọkọ ẹ̀ nínú ìgbéyàwó ẹ̀ á jẹni tó ń ṣiṣẹ́ á jẹni tó lè sọ ẹgbẹ̀rún kan tó gbọ́dọ̀ lè sọ ọ́ di ẹgbẹ̀rún méjì láàrin oṣù kan pàtàkì ráì ní àárín oṣù kan. àwọn obìnrin kan tún wá wà ń ṣiṣẹ́ ní tòótọ́ o ah working class ni wọ́n àmọ́ kí sálárì gan tó dé gbogbo boutique ni wọ́n ti mọ̀ wọ́n turkey wears ni eh, Canada wears ni UK wears ni gbogbo bẹ̀ ni wọ́n ti máa gbaṣọ sí tí sálárì bá ṣe ń dé báyìí bó ṣe ń pín sí boutique A ni wọ́n ń pín sí boutique B ni wọ́n ń pín sí ilé ìwọṣọ E tí wọ́n ti gbàwìn dé ó kàn ń ṣiṣẹ́ ni o ò kì í ṣe olùrànlọ́wọ́ ọkọ ẹ̀ tó o bá jẹ́ olùrànlọ́wọ́ ọkọ ẹ̀ owó oṣù titi ẹ tó ń gbà wàá ti jókòó pító dáàdì Túndé owó oṣù tiyín ẹ jẹ́ ká máa sé rẹ̀ ká fi ralẹ̀ owó oṣù ti tèmi a máa mánéjì raṣọ ń bẹ̀ kó ń ṣoṣooṣù lèèyàn ń raṣọ kò kí ń ṣoṣù méjì méjì lèèyàn ń raṣọ kò kí ń ṣoṣù mẹ́ta mẹ́ta lèèyàn ń raṣọ ẹ máa fowó tiẹ̀ raṣọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa jẹun nínú ẹ̀ wàá máa save ẹ̀ papọ̀ ẹ máa fi rìn ní rẹ́ǹtì yín títí tẹ máa fi kó lọ létí yín tó o bá jẹ́ obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ dájúdájú olùrànlọ́wọ́ ìgbéyàwó ẹ ló jẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé owó oṣù tiẹ̀ òde ìyá kúdí one twenty thousand aṣọ ẹbí owó oṣù títí ẹ o ti pín fún àwọn fámìlì títí ẹ mi ò sọ pé kẹ́ ẹ má ran ẹbí yín lọ́wọ́ mi ò ní kó má ran ẹbí ọkọ ẹ lọ́wọ́ má gbàgbé ọkọ tiẹ̀ náà ó ní ẹbí you have to come together as a team gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ fún ọkọ ẹ gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ gẹ́gẹ́ bí obìnrin tó ń ran ọkọ ẹ lọ́wọ́ nínú ìgbéyàwó àtẹ̀mí àti yẹn wò ẹ jẹ́ kí n kọ́kọ́ ní sùúrù náà ìtí mo sọ fún yẹn ẹ máa ṣe kí ni ẹ máa mú omi sí ẹ máa digest ẹ ẹ jẹ́ ká dókè lọ mo fẹ́ kẹ́ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò ẹ mọ̀ pé tó fàájì lẹ̀ ń wò ẹ jẹ́ ká lọ gbọ́ orin yìí látẹnu Adéwálé Àyìnbá ó yá ẹ já lọ. ẹ kúlé ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí fàájì ọ̀sán ó ní ètò tẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹni ṣe ń darapọ̀ mọ́ mi nǹkan tí mò ń sọ náà ni wípé obìnrin tó jẹ́ olùrànlọ́wọ́ nínú ìgbéyàwó ẹ̀ hmm. obìnrin wo ló ń jẹ́ olùrànlọ́wọ́ nínú ìgbéyàwó ẹ̀ òun náà ni obìnrin tó ń ṣiṣẹ́ obìnrin tó ń ṣiṣẹ́ tó mú wálé tó ní àpérò ètò gidi ètò tó múnádóko ètò tó ń yíùdì sí èso rere pẹ̀lú ọkọ ẹ̀ ó ní obìnrin tá à ń pè ní olùrànlọ́wọ́ obìnrin olùrànlọ́wọ́ ó jẹ́ obìnrin tọkọ máa ní ìwọ ìyàwó mi o gba ẹgbẹ̀rún mẹ́wàá yìí kó o fi ṣebẹ̀ ọ̀sẹ̀ kan irú obìnrin bẹ́ẹ̀ kò ní láti sọ fọ́kọ ẹ̀ pé chẹ́ǹjì tó kù rèé ó máa mọ́ máa tọ́jú ẹ̀ ni obìnrin tó jẹ́ pé kí ọkọ ẹ̀ kó fi gbogbo bíi sàn kó fi ṣe owó sí á tún ṣì máa ní ah jọ tó bá máa dá páwó jẹ́ kí n máa ní àpamọ́ tèmi. àwọn obìnrin bẹ́ẹ̀ là ń pè ní obìnrin tó ń ran ọkọ lọ́wọ́ nínú ìgbéyàwó. àwọn obìnrin tó jẹ́ pé tí ọkọ bá dé tó bá ní ah ìyàwó mi wá wo àwọn léèsì mo bẹ́ẹ̀ rà wá wo àwọn designers tí mo bẹ́ẹ̀ rà. tó máa ní ah ọkọ mi ò ṣe tó máa fìkúnlẹ̀ mo tó máa ní ah baálé mi ọmọ ọlá ọmọ ọlà ọmọ kìíní kan ọmọ bẹ́ẹ̀dì ẹ bá kọ àtàlálọ̀ ọmọ wọn ní Ògbómọ̀ṣọ́ ọmọ wọn nílùú Ìlọrin ọmọ wọn nílọrin Àfọ̀njá ọmọ kìíní kan mo láìkí ibẹ̀ ṣe ráyè ẹṣẹ́ kó tọ́jú mi àmọ́ baálé mi ẹ wò ó nǹkan tá a fẹ́ fowó ṣe ó pọ̀ ilé ọkàn tá a kọ́ yóò tí ì tó ẹ mọ̀ nǹkan ọmọ márùn-ún la ẹ jẹ́ ká tún múra kákọ́ kejì sí i tó o bá ń ṣe bẹ́ẹ̀ dájúdájú obìnrin tó ń ran ọkọ lọ́wọ́ nínú ìgbéyàwó òun ló jẹ́ ṣùgbọ́n tá a bá jẹ́ obìnrin tó jẹ́ pé tí dáàdì bá dé tí wọ́n kó turkey wears dé tí wọ́n kó lẹ́sì one fifty thousand tó ní ah ọkọ mi olówó orí mi ò ṣe é ọmọ ọba akin ọmọ ìyá akin ọmọ bẹ́ẹ̀dì ẹkú atalà lọ ọmọ wọn ní Ògbómọ̀ṣọ́ ọmọ wọn nílùú Ọ̀yọ́ ọmọ wọn nípínlẹ̀ Ọ̀ṣun ẹ ṣe o àmọ́ ilé ìtẹ̀rà yìí kò quality dáadáa o ẹ bá ti máa relé ẹ bá next time tó bá ti máa rà ẹ bá mi ronú one fifty thousand ẹ bá mi ronú five hundred thousand ah ò jẹ́ obìnrin tó ń rànkọ́ lọ́wọ́ nínú ìgbéyàwó nígbà tí àwọn Yorùbá gan bọ̀ tí wọ́n wí pé owó kì í tó olówó ìwọ mọ̀ wípé báwọn èèyàn ṣe ń fojú ìpè tí lówó tẹ́ ti kọ́lé kan tẹ́ ti kọ́lé kejì owó yẹn ò tí ì tó yín àwọn èèyàn ló ń wọ̀nyí lólówó nínú èròǹgbà tí ẹ mọ̀ pé ẹ tí ì lówó tó ilé tẹ́ kọ́ yìí ẹ tún ti rí nǹkan míì bóyá ní gbòòrò Èkó ẹ ti rí ní Lẹ́kí ẹ ti rí ní àjà ẹ ti rí àwọn ẹ́stéètì nílọrin nìbàdàn pé ah àwọn ilé tún leléyìí ó wá yẹ kó o máa bọ́kọ ẹ gbèrò ó ṣe máa kọ́ ètò tó bẹ́ẹ̀ tó tún jì lọ. ìgbà yẹn gangan la máa tó mọ̀ ẹ́ ní obìnrin tó ń ran lọ́wọ́ nínú ìgbéyàwó àmọ́ obìnrin tó jẹ́ pé ah, ọkọ ti kọ́lé face me and face you ó ti tán ó ti tó wọn ah o ò tí ì ran ọkọ lọ́wọ́ nínú ìgbéyàwó ẹ̀ o ayé ń yí lọ àwọn obìnrin kan sàn ló jẹ́ pé face me and face you lòun àtọ́kọ́jọ fẹ́ra wọn sí wọ́n ti bí nuru wọ́n ti bí dorcas wọ́n ti bí tade wọ́n ti bí ògúnyẹmí wọ́n ti bí ifágbénró nínú face me and face you ee ọmọ márùn-ún tó o bá jóbìnrin tó ń ṣe bẹ́ẹ̀ ò tí ì rankan lọ́wọ́ nínú ìgbéyàwó rẹ̀ tó o bá ti rankan rẹ̀ lọ́wọ́ nínú ìgbéyàwó rẹ̀ o ò ní bímọ márùn-ún sínú ilé dojúkojú tó o bá jẹ́ obìnrin tó ń rankan lọ́wọ́ wàá ti mú iṣẹ́ kúnṣẹ́ kí owó ilé yẹn kó kúrò ní face me and face you bó tẹ̀ wá jẹ́ yàrá kan fúláàtì tó ń pè ní mini flat ẹ̀ ti kó sí àwọn obìnrin kan wà tó jẹ́ pé face me and face you yẹn tẹ́ wọn lọ́rùn o àwọn kan wà tí wọ́n sọ pé ha eléyìí o àwọn tí wọ́n dẹ̀ ń tiraka ẹni tó bá ṣípá òun ni ọ̀run máa ràn lọ́wọ́ o àmọ́ tó bá sọ pé eh, face me and face you yẹn tẹlifíṣàn yẹn àtijọ́ wà ń bẹ̀ dvd ìgbàlódé ẹ wá fi mú un spíkà yín táwọn èèyàn bá ń kọjá ládùúgbò spíkà yín á máa kọrin tọ́ntọ́ntọ́n bí kéwà ń ṣe ń kọrin tọ́ntọ́ntọ́n ni màláìkà máa kọrin tọ́ntọ́ntọ́n lẹ́ẹ̀ tún máa gbọ́ disco lóríṣiríṣi ah ìwọ obìnrin ayé ti kúrò ń bẹ̀ o a jẹ́ pé ò tí ìran kọ ẹ lọ́wọ́ ló gbéyàwó ẹ̀ tó o bá ti ṣiṣẹ́ bókọ ẹ ṣe ń rí tọ́rọ́kọ́ bọ̀ mú wálé tí wọn náà ṣiṣẹ́ owó ilé yẹn ó inú ilé fúláàtì táwa yóò tó wa o jẹ́ ká gbìyànjú láti kọ́lé tiwa tó o bá ti ń gbèrò bẹ́ẹ̀ tó o rí nǹkan kan mú wálé àjẹpọ̀ ìjẹ́ obìnrin tó ń ràn kan lọ́wọ́. àwọn obìnrin wo ló tún ràn kan lọ́wọ́ àwọn ni obìnrin tó jẹ́ pé ní àkókò tí kọ́ńtrákì wọlé fọ́kọ tàbí yálà ibi iṣẹ́ tọ́kọ ti ṣiṣẹ́ wọn san sálárì oṣù kínní wọn san kejì wọn san kẹta tó o bá jẹ́ obìnrin tó ń ràn kan lọ́wọ́ kọ́kọ́ tó dé o ti ṣètò oúnjẹ o ti gbé e sórí tábìlì ó lè má rọ̀ lọ́rùn ní tòótọ́ àmọ́ nínú díẹ̀ tó ń rí tó ṣe bẹ́ẹ̀ ó jẹ́ obìnrin tó ń ran ọkọ lọ́wọ́ nìyẹn ẹ má dẹ̀ gbàgbé obìnrin tó bá ń ran ọkọ lọ́wọ́ nínú ìgbéyàwó ọkọ òun fi irú obìnrin bẹ́ẹ̀ lẹ̀ o ìfẹ́ irú obìnrin bẹ́ẹ̀ lọ́kàn ọkọ ẹ̀ á máa gbòòrò sí ni o obìnrin tó jẹ́ pé ní àkókò tọkọ fẹ́ gba contract tó wá ní à ẹ ní láti kọ́kọ́ ní o báyìí o ẹ kọ́kọ́ lọ fún wo ti yín bẹ̀rẹ̀ o àbẹ́mọ̀ pé àwọn contract kan máa ń wà bẹ́ẹ̀ ni tó jẹ́ pé ẹni tó fẹ́ execute contract yẹn ó máa kọ́kọ́ fi owó tiẹ̀ ló máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ó dà ó tí dáàdì wá délé tó wá ní mọ́mí jokers à ó ṣe òjò màìdá tó bá ti ta bá ti jẹun tán mo fẹ́ rí ẹni bedroom ọ̀dọ̀ mi tí dáàdì wá ní ah, ìyàwó mi àkọ́kọ́ ti awọ́ọ̀dù contract yẹn fún mi o àmọ́ akọ́kọ́ gbọ́dọ̀ fowó tiwa ká fi kọ́kọ́ bẹ̀rẹ̀ sí fi execute contract yẹn náà tí o wá rí nǹkan kan múlẹ̀ hey ibi tọ́kọ ti ń sá koloba koloba at the end of the day àwọn ẹlòmíì tí wọ́n rówó fi execute contract yẹn wọ́n wá padà gbé contract yẹn fún wọn ọkọ tiẹ̀ ó wá lose contract yẹn ojú bá wà o a jẹ́ pé ní ibẹ̀ yẹn ó kì í ṣe obìnrin tó ràn kọ́ lọ́wọ́ torí tó bá jẹ́ pé kí ni tó o bá ń ranko rẹ lọ́wọ́ nù gbéyàwó ò ní fi gbogbo ọwọ́ jẹun tán o gbọ́dọ̀ ní nǹkan kan ah, tẹ́pẹ́ tí dáàdì ẹ bá kọlẹ̀kùn àpamọ́wọ́ owó ẹ tó bá kàn ní ẹ̀mẹ́wàá kó máa bọ́ síta ní ọ̀nà ogún pé dáàdì èmi gan wà lé èlò lẹ́fẹ́ ó lè má pọ̀ ṣùgbọ́n kí ọkọ ẹ kọlẹ̀kùn báǹkì ẹ pé ìwọ ìyàwó mi jọ̀ọ́ mo máa nílò one thousand mo máa nílò two thousand mo máa nílò one million tó bá tẹ̀ wá lè rí gbogbo ẹ̀ kó lẹ̀ gbọ́dọ̀ ẹni tó gbọ́dọ̀ rí bóyá bí ìdajì tàbí ìdajì yẹn kẹ́ ẹ tún pín sí ọ̀nà kan o gbọ́dọ̀ rí kólẹ̀ o ìgbà yìí ló máa tó jẹ́ obìnrin tó ń ràn kan lọ́wọ́ nínú ìgbéyàwó àwọn obìnrin kan tún wá wà àwọn eléyìí mo gbé e fún yín ọkọ máa dá wọn lókòwò á ṣí ṣọ́ọ̀bù fún wọn á stock ẹ̀ wọn wà ní jókòó sí ṣọ́ọ̀bù o tó bá ti lè dé ṣọ́ọ̀bù tàtọ́ ti ṣí ṣọ́ọ̀bù báyìí wá gbọ́ ah mọ́mì shop three mọ́mì shop e one mo ń bọ̀ mo ń bọ̀ ẹjọ́ mọ́mì tó bá fẹ́ ra jẹ mi dá wọn lò á wá lọ wá dé nírọ̀lẹ́ tó ti fẹ́ ti ṣọ́ọ̀bù a ní àmọ́ mi ẹjọ́ kí lè bá mi ta wọ́n ní àwọn ta nǹkan kan wọ́n á bẹ́ẹ̀ ta nǹkan kó fi gbá tiwọn sílẹ̀ kó máa báwọ̀ tajà ìwọ́ tó ìrìn tiẹ̀ lọ ẹ jẹ́ mi bí ibo ló lọ o ó lọ wọ̀ rẹ́ tọjọ kàwé ní secondary school ó lọ wọ̀ ọ̀rẹ́ tọjọ lọ university ó lọ wọ̀ ọ̀rẹ́ tí wọ́n jọ sẹ́ẹ̀bù àwọn ọ̀rẹ́ ẹgbẹ́ kí lọ kó ṣe ṣáwọn ló ń kó kiri tí wọ́n jẹ́ kó bójútó iṣẹ́ tó ń ṣe tí wọ́n kó máa rówó pawó wálé ọkọ ẹ ti dá ẹ lókòwò okòwò tó jẹ́ pé ó ní ìtumọ̀ táwọn màmá ẹ bá wá dé tó nídìí owó ọ̀dọ̀ kan ló tún máa lọ tí bàbá ẹ bá dé tó nídìí owó ọ̀dọ̀ kan ló tún máa lọ táwọn àbúrò ẹ bá dé tó nídìí owó ọ̀dọ̀ ọkọ ẹ ló tún máa lọ torí kí lọkọ ẹ ṣe wá dá ẹ lókòwò ọkọ ẹ dá ẹ lókòwò nítorí àsìkò tó bá sáfẹ́rẹ́ kóun lè rí ẹ faratì àsìkò tó bá sáfẹ́rẹ́ fún ọkọ ẹ yẹn tí o ò bá wá lè ranko ẹ lọ́wọ́ a jẹ́ pé o ò kí ń ṣe obìnrin tó ń ranko lọ́wọ́ nínú ìgbéyàwó ìgbéyàwó wo ò dẹ̀ ní dùn tí a bá jẹ́ obìnrin tó ń ranko lọ́wọ́ nínú ìgbéyàwó àwọn obìnrin kan tún wá wà gbogbo owó tọkọ bá ń fún wọn ọkọ ń rówó ń tòótọ́ pàtì ní bó ṣe ń ṣòkú ìyá bàbá wọn tó ti kú ní 1983 ọmọ aláwọn fẹ́ yẹ̀yẹ̀ padà ní 2022 okú bàbá bàbá bàbá wọn tí ò tiẹ̀ fi bẹ́ẹ̀ kàn wọ́n ọmọ aláwọn fẹ́ ṣe remembrance kù wọ́n máa pọ̀ lórin oríṣiríṣi ẹ mọ̀ pójò lówó ni òjò tẹrí tọ̀ràn látọ̀run ojoojúmọ́ kọ́ ló máa ń rọ̀ ọ́ ó ní ìgbà àti àkókò tó máa ń rọ̀ àsìkò tójò ìbá wa ń rọ̀ lọ́dọ̀ ọkọ wa àwọn obìnrin ọkọ wa ń gbé tiẹ̀ ń tòótọ́ tó bá wa ń gbé dọ́dọ̀ wa pé ìwọ ìyàwó mi mo ti bẹ́ẹ̀ gbèjò ó yá gbà ẹ má jẹ́ ká mú tán ẹ jẹ́ ká máa tọ́jú ẹ̀ torí ó ṣeé ṣe òjò tó rọ̀ tó ṣe ṣùrù tó rọ̀ fòdìdí ọdún kan ó ṣeé ṣe kó má tiẹ̀ ṣú rárá fòdìdí ọdún mẹ́wàá ó dá o òjò tó wọ́pọ̀ tí ó rọ̀ fòdìdí ọdún mẹ́wàá ẹ gbọ́ ibù láti fẹ́ romi ìwọ ìyàwó tó wá lómi lásìkò yẹn ọkọ ẹ máa padà wá bẹ pé à ìwọ ìyá lágbájá kò máa sómi ó wá yẹ kó o wọlé kó o bọ́ta gẹ́gẹ́ bí obìnrin kó o lọ gbé omi òjò tó ti bọ́kọ ẹ gbè nígbà tí òjò tó ń rọ̀ bí ọkọ̀ janturu kò bá gbé jáde nígbà yìí ọkọ ẹ̀ máa sọ pé ah obìnrin tó ń ran ọkọ lọ́wọ́ nínú ìgbéyàwó òun ni òun fẹ́ àtẹ̀mí àti ẹ̀jẹ̀ ká lọ gbádùn orin obìnrin mímí lẹ́nu ṣọlá àlẹ́sìn ó yá ẹ̀jẹ̀ àlọ́. obìnrin tó ń ran ọkọ lọ́wọ́ nínú ìgbéyàwó ètò fàájì ọ̀sán ni ètò tẹ̀sí gbádùn lọ́wọ́lọ́wọ́ lórí tẹlifíṣàn Orísun TV ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀ àjà o àdẹ̀níjà ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká jọ gbọ́ra wáyé fún àǹfààní gbogbo ẹni tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò fàájì ọ̀sán lórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun TV àkórí tí mo fi ń bá a sọ̀rọ̀ lẹ́nìí òun náà ni àkòrí tí mo pè wípé obìnrin tó ń ranko lọ́wọ́ nínú ìgbéyàwó àwọn olóbìnrin tó ń ranko lọ́wọ́ nínú ìgbéyàwó bí mo ṣe sọ àwọn ni obìnrin tí wọ́n ń ṣiṣẹ́ àwọn ni obìnrin tí wọ́n ń rí owó mú wálé ó kéré ó pọ̀ lójúmọ́ ó kéré pọ̀ lóṣooṣù ó kéré pọ̀ tó jẹ́ pé tí wọ́n máa ń bọ́kọ gbèjò tí ọmọ wa gbé omi yẹn jáde fún ọkọ nígbà tí òjò bá rọ̀ fún ọkọ mọ́ àwọn náà ni obìnrin tí wọ́n ran ọkọ lọ́wọ́ nínú ìgbéyàwó wọn àwọn obìnrin ẹ mọ̀ pé mo máa ń sọ wípé ọ̀pọ̀ rò kágbọ̀n tí ọ̀rọ̀ bá pọ̀ jù irá wà ìsọkúsọ wà ẹ jẹ́ kí n tún fẹlẹ́ ikú kí n tó lọ àwọn obìnrin kan tún wà ẹ̀ṣọ́ ló máa ń fowó ah, tí wọ́n rà títẹ́ ìbá bá wọn gold one two thousand wọ́n ní à ah, kò tó mi o darling à ah, kò tó mi ó dáa tá a bá ra ẹ̀ṣọ́ ṣùgbọ́n bá a ṣe ń rà á àwọn kan máa ń ra ẹ̀ṣọ́ ẹ mọ̀ pé tó bá yá ó máa ní value ṣùgbọ́n kò bá dáa tó a lè máa fi àwọn owó yìí ká máa fi ra ilé ká máa fi ra ilẹ̀ àkókò kan ń bọ̀ tí àwọn ọmọ wa tó máa fẹ́ wọ ilé ẹ̀kọ́ yunifásítì tí wọ́n pè ní ilé ẹ̀kọ́ gíga nígbà tá a bá ti ní ilẹ̀ bíi ogún tá a nílé bíi ọgbọ̀n a ò gbàdúrà ká máa ta àwọn nǹkan ìní wa ṣùgbọ́n ilẹ̀ àtilé a mọ̀ wípé wọ́n jẹ́ nǹkan tó jẹ́ pé ní ojoojúmọ́ ni wọ́n ń yield value ní ojoojúmọ́ ni owó wọn ló máa ń lé owó sí i owó tá à ń kó sórí góòlù yìí tá a fi ń lọ sóde tá a fi ń ṣe ṣùọ̀ pé kọ́ lè mọ̀ pé àwa la wà ń bẹ̀ àwa nìyàwó chief àwa nìyàwó lágbájá tá a bá kó sórí ilẹ̀ tá a bá kó sí orí ilé kò máa pọ̀ jù àsìkò táwọn ìfẹ́ wọlé ẹ̀kọ́ gíga tí nǹkan sáfẹ́ lọ́wọ́ dádì tẹ́yìn náà ní káṣí lọ gẹ́gẹ́ bíi màmá nínú ilé bíi ilé ogún àbí ilẹ̀ bíi ilẹ̀ ọgbọ̀n tá a bá mú méjì tá a bá wọn tá a bá tàtórí ọmọ kò lè wọ ayé àràn yìí lọ́rùn o àwọn èèyàn gan ò ní máa ṣe ní pé kò sí nǹkan kan lọ́wọ́ dádì mọ́ àwọn èèyàn ò ní mọ̀ pé dádì ò rí kọ́ńtráàtì gbà mọ́ torí pé kí ni ẹ ti pọn mílẹ̀ ẹ ti pọn de òǹgbẹ àmọ́ tẹ́ bá ń kówó tẹ́ fi ń raṣọ ní gbogbo ìgbà mi ò sọ pé kéèyàn kó má ṣoge o mi ò ní kẹ́ ẹ má rẹwà mi ò ní kẹ́ ẹ má wọṣọ tó dáa àmọ́ gbogbo ìgbà náà kọ́ léèyàn kówó raṣọ aṣọ one twenty thousand tẹ́ rà lẹ́nìí tẹ́ bá fẹ́ tà lọ́la wọ́n rà bóyá three thousand ní láti ẹ̀ ló fẹ́ rà lọ́rùn yín àfi tẹ́ ẹ̀ bá tí ì ran tẹ́ ẹ̀ bá tí ì ran gan iye tẹ́ ẹ̀ rà lọ́jà kọ́ lẹ́ máa rà á mọ́ àmọ́ tá a bá fi owó wa tá a fi de ilé tá a fi de ilẹ̀ tá a fi gbé sórí àwọn òwò lọ́lọ́kan òjọ̀kan àwọn òwò tó mọ́ wọlé lójúmọ́ tó mọ́ wọlé lóṣooṣù dájúdájú tó bá dọjọ́ láti nǹkan bá sáfẹ́rẹ́ a máa kọ́lù bẹ́ẹ̀ ayé wo ayé ò ní rí wípé kò sí nǹkan kan mọ́ àwọn ìyàwó ilé kan tún wà tọ́kọ bá gba kọ́ńtà tó bá fún ọ ní five million ẹ̀mọ̀kan tó máa ń fowó yẹn ṣe ni wọ́n ní ẹ eh, ah, bísínẹ́sì kan wà táwọn bá kó sórí eléyìí ó máa fáwọn ní ten million láàrin ìṣẹ́jú ogún ah, wọ́n ti gba ẹ̀ tó o bá jẹ́ obìnrin tó ń ṣe bẹ́ẹ̀ tó yẹ pé owó tọkọ bá fún ẹ o fi ń ṣe òwò sógúndogójì ó jẹ́ obìnrin tó ń rankan lọ́wọ́ o tó o bá ṣe lẹ́yìn tó jẹ́ fún ẹ tó ṣe ọ̀la tó rí nǹkan gbà ọjọ́jọ́ kan máa wá ohun gbogbo tó ti fi kó ó máa gbà lọ́wọ́ ẹ ní ìlọ́po àwọn obìnrin ẹ jẹ́ ká jẹ́ obìnrin tó ń rọkọ lọ́wọ́ nínú ìgbéyàwó ẹ jẹ́ ká ṣiṣẹ́ ká tọ́jú owó ká fowó pamọ́ owó tọ́kọ bá kó fún wa ẹ má jà fi ṣoge tán ẹ má jà fi ṣe fàájì tán ẹ jẹ́ ká máa fi díẹ̀ díẹ̀ ká máa fi sínú pamọ́ wa ká máa sèmẹ̀ ká ní savings ẹ dẹ̀ jẹ́ ká máa ran ọkọ wa lọ́wọ́ àsìkò tójò bá ń rọ̀ fọ́kọ wa tó wá ń fún wa lómi ẹ jẹ́ ká máa bá ṣe kí ni o ká máa bá bu omi yẹn pamọ́ ẹ tiẹ̀ ní jẹ́ kó mọ̀ ẹ̀ tiẹ̀ ní fún lára àmọ́ àsìkò tẹ́yìn náà bá rí pé ah òjò rọ̀ fún dádì tọ́pọ̀ ah dádì tọ́pọ̀ ò tiẹ̀ lómi rárá rárá rárá tẹ́ni pé drop omi báyìí ó kàn lọ dádì tọ́pẹ́ ìwọ obìnrin kò wá jáde tán hey kò gara chicken kò gara turkey ah dádì tọ́pẹ́ á fi ẹyàn gan inú dádì tọ́pẹ́ á dùn á pè ẹ́ ní olùrànlọ́wọ́ ìgbéyàwó òun gẹ́gẹ́ bí obìnrin. so ẹ̀yàn lólùfẹ́ Orísun tẹlifíṣàn àti pàápàá ẹ̀yin olólùfẹ́ ètò fàájì ọ̀sán pẹ̀lú èmi Fowó of Lagos mo sọ wípé ẹ ṣé fún ètò tèmi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi pàdé ní Instagram Fowó of Lagos ní Facebook Adéfẹ́nwá Fowóṣadé ẹ wo gbogbo Orísun tẹlifíṣàn gbogbo ẹ̀rọ ayélujára wa ẹ lọ kẹ́kọ̀ọ́ táìpù at Orísun TV ní Twitter ní Instagram ní Facebook ní gbogbo ẹ̀rọ ayélujára tẹ́ ẹ bá mọ̀ at Orísun TV gbogbo tí mo ṣe ń dáàzù yìí ló tí gbogbo ẹ̀ ń ṣáná wọlé tó ń ṣáná jáde ìbílẹ̀ vogue ni òun ọ̀pẹ méjì lẹ́yìn ìbílẹ̀ vogue kò sí ibi kankan mọ́ ẹ̀ṣọ́ mi aago mi demi accessories ẹ ṣe gan-an ni ẹ má gbàgbé fàájì ọ̀sán lẹ́tọ̀ Orísun TV ètò wa ṣì ń lọ ní ọlọ́kan òòjọ̀kan má gbé kúrò níbẹ̀.